Adéjàre kó mo ti sọ fún ẹ tó o bá ti fẹ́ kí Ọlọ́run kó da ilé àtọ̀nà rẹ mo ní kó yí pé yìí mọ́ ṣó fẹ́ kó bá mi ni mo ní ní ọkọ ni mo wà ṣàánú mi fi mí lẹ̀ yé pè mí mọ́ náà. ṣé o pé ẹ̀gbọ́n ìyàwó ẹni ìyá ìyàwó ẹni ni ìyá ìyàwó ẹni kẹ̀dẹ̀ rí ìyá ẹni náà ni so kò sí nǹkan tó ṣe fún mi tó kéré jàbí tó pọ̀ jẹ́ ẹni kẹ́rẹ́ bá ń fọwọ́ fẹ́ dì mọ́. lára àwọn nǹkan tí a ṣèwádìí wọ́n jẹ́ kó yé wa wípé mọ́mìfì àti mrs ọlábàǹbọ̀ wọ́n close gan. ọkọ mi àwọn kan ló wálé ń sìtàn wọn arrest mi àwọn ọlọ́pàá wọ́n ní Oban police station. tó bá ṣe pé mo mọ kọ́kọ́ nípa kéèsì máa sọ̀tọ̀ ọbẹ̀ fún yín kò lè wẹ̀ mí náà kí wọ́n rí bá kí bá jẹ ya. tọ́mọ̀ pé ọ̀nà tó rú lọ́nà ọ̀la ẹni èdè ọba fún òní ni èdè àkọ́ní fún ni ọ̀la ni èṣù lọ́lọ́wọ́ ọmọ èèyàn ní ọ̀nà kátàkátà owó láàṣọ lẹ́nu nìkẹ́ni dáàdi fèyìn bí kẹ́ni wá ni tẹ́nàtì yẹn tẹ́nàtì nìyí má halẹ̀ mọ́ mi o ọ̀dọ́ mo bá ẹ ní ó dẹ̀ sọ pé màá fi ẹ́ ni. Ah, ah. èèyàn ni o send account o ní account o fẹ́ send okay o ń bówó jà. I want you to always be with me anytime I'm unlocking my phone too. Mm, for you. nínú investigation la ṣe lọ́rọ̀ ní bọ́ọ̀sì a gbọ́ pé ẹ̀yin àtìyàwó yín máa ń ní ṣùgbọ́n máa ń jà. ṣorí ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n jìyẹ ẹ ti mọ ogun máa pa ni. ẹ̀mí èèyàn lápè ó rí pé bẹ́ẹ̀ bá fẹ́ pàdé ẹgbẹ́ ara rẹ àwọn ẹ̀gbọ́n màálù gan rọ́jú ni wọ́n bá fẹ́ pàlàbà tí ọ kí ló ń sọ tí ó dùn lẹ́nu rẹ o de lọ all in the name of money money o pa. àwọn àwọn máa ń gbé wọn náà tẹ̀ wọ́n á múra bí ẹlẹ́hàá bí ẹ̀kú náà máa wọ̀ tó ní mọ̀ pa àwọn náà wọlé àmọ́.